abọ́bakú eh, iṣẹ́ rẹ̀ ní pàtó ni pé òun ló súnmọ́ ọba jù. Eh, ọba ti ní ìránṣẹ́ tiẹ̀ ó ní mìgáàdì ọ̀làjú ti wọ̀ ọlọ́pàá ti ń sọ́ba gbogbo ohun tó bá tọ́ sọ́ba ló tọ́ sábọ́ba. gẹ́gẹ́ bí ọmọọba àtẹni tó fẹ́ràn ẹwà èdè kí ni ìbéèrè mi pín sí mẹ́ta ta ni abọ́bakú ẹ káwọ sórí geography orúkọ tèmi ni jọ adétọ̀nà tó wá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì yorùbá pọ́ńbélé ni wá and lónìí local government tó tóbi jù ní ìbàdàn ní ibi tí a wà ẹni ibi tí mo dẹ̀ wá yóò jìnnà sí boundary ìbàdàn àti ìbàràpá tí a mọ̀ sí ìlú tí wọ́n pè ní ìlàjú inú ààfin onídòó ọ̀fìdó níbi tí mo sì wà yìí ó wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣùgbọ́n kò ń ṣe lọ́wọ́ àwọn aráàfin ọ̀ràn ni mo ti fẹ́ béèrè ìbéèrè náà sì ni pé kí ni ìtumọ̀ àbọ̀bàkú àti pé kí ló yẹ tí wọ́n ṣe ń jẹ oyè náà àti wípé ṣé ó yẹ kó ṣì máa jẹ oyè náà nínú ọdún tí a wà yìí ẹ máa bá mi ká. àbọ̀bàkú ni ìlú Ọ̀yọ́ ní àbọ̀bàkú ló wà kó tó di pé wọ́n fagilé àṣà yẹn àbọ̀bàkú ni ẹni tí ó mọ̀ bá ọba yóò máa bọ́ ká tọwọ́ bọwọ́ nú àwo kan náà. ní ayé àtijọ́ kí irú àwa ìròyìn tó dáyé nígbà wáṣẹ̀ ni tí wọ́n bá joyè ọba ẹni tó lè máa mójútó ọba lọ́sàn-án lóru bí ọba ṣe ń gbádùn lòun náà máa gbádùn ni wọ́n fi ń pè é ni wọ́n fi ń joyè abọ́bakú. kí ni ìgbàgbọ́ Yorùbá sí abọ́bakú abọ́bakú gẹ́gẹ́ bí oyè jíjẹ ìgbàgbọ́ Yorùbá ní wípé ọba ìdárìn ọba ìdáwàjà abọ́bakú bí ìgbà téèyàn ní igbákejì ọba béèyàn bá joyè abọ́bakú gbogbo ohun tí ọba lẹ́tọ̀ọ́ sí ní ìdá kan ni ó lẹ́tọ̀ọ́ sí. abọ́bakú ṣe pàtàkì nínú oyè torí wípé kí a mú èyí fún àpẹẹrẹ bí ọba bá wà ní ipò ìlera ó ń ṣe àìlera o ọba bá wà nípò ìlera tí ọba dẹ̀ ní àwọn àlejò ní oríṣiríṣi tí wọ́n fẹ́ rí ọba ó ní ẹ̀tọ́ kí wọ́n kọ́kọ́ bá ẹnìkan náà kí wọ́n rí ẹni náà kí ẹni náà sọ bó bá tiẹ̀ jẹ́ nínú nǹkan mẹ́wàá kó lè sọ mẹ́ta àbí mẹ́rin kó tó wá di pé a máa lọ pè ọba èyí fún àwọn orí adé wa ní àpọ́nlé lọ́pọ̀lọpọ̀. ó ní àwọn ìdílé tí wọ́n ń jẹ́ nígbà náà torí pé bọ́ba ń bá ti gbéṣẹ̀ àwọn náà ń bọ́ba lọ ní nígbà wàṣẹ bí wọ́n bá ń yẹ ọba sí wọ́n máa yẹ abọ́ba kú sí i bí wọ́n bá ń fún ọba ní ẹ̀bùn wọ́n máa fún abọ́bakú ní ẹ̀bùn tiẹ̀ ní ìdá tiẹ̀ gbogbo ohun tó bá tọ́ sọ́ba ló tọ́ sábọ́bakú oyè yìí jẹ́ oyè tí àwọn èèyàn máa ń dù ní ayé ọjọ́ sí ẹ̀ bó bá wá di ọjọ́ tí ọba bá wàjà. gbogbo ìgbádùn tó ń gbá wọn ò jọ mọ gbàgbádùn yẹn ni ó ní ó ní àǹfààní láti máa bọ́ba sọ̀rọ̀ lójúkorojú bí ẹni pé akẹgbẹ́ ni wọ́n ṣùgbọ́n olórí àwọn ẹrú ni ṣùgbọ́n aláàfin máa fún ní àǹfààní láti máa bóun jẹ wọ̀ bí ẹni pé akẹgbẹ́ ni wọ́n wọ́n á jọ jẹ inú kan náà wọ́n á jọ jẹ wọ́n lè jọ wọlú aṣọ kan náà tó ṣe pé ṣùgbọ́n níjọ́ tá aláàfin bá ti kú báyìí òun náà ti gbẹjọ́ òkú rẹ̀ nìyẹn níjọ́ tí wọ́n bá ṣe aláàfin báyìí òun náà gbọ́dọ̀ kàn sí pọ̀ mọ́ aláàfin abọ́bakú nìyẹn ṣùgbọ́n láyé ìsìn tí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ níjọ́sí tí abọ́bakú kan tí ìgbésí ayé tó ti jẹ pẹ̀lú aláàfin tí ò fẹ́ fìgbésí ayé yẹn lẹ̀ tó wá wọ́nà láti mọ sákiri ó pàpàkú náà ní ṣùgbọ́n nǹkan burúkú ti ṣẹlẹ̀ kó tó di pé kó bàtà ṣùgbọ́n ńgbà tí ọ̀làjú ti dáyé báyìí eh, wọ́n wọ́n bìlífù lóòsà nígbà náà pé bí abọ́bakú bá isá lọ tó bá eh, fi gbésẹ̀ eh, kò síbikíbi tí òun náà wà yóò kú ni so a kúkú dá kó fi ara rẹ̀ lẹ̀ pé kí wọ́n lè sin òkú ẹ̀ pẹ̀lú ọba nígbà yẹn. ó wá ti di dandan ó ti di ìmùlẹ̀ wípé kí abọ́ba kó bá ọba rìnrìn àjò lọ sí ìwọ̀lẹ̀ àṣà àmọ́ gbígba àwọn àṣà àti ìṣe àwọn olóyìnbó láàyè nínú àṣà tiwa èyí ti mú ìfàsẹ́yìn àti àyípadà bá ọmọ nǹkan tí àwọn bàbá ńlá wa tí wọ́n jogún bá ipò yìí wá di ipò tí tí onílé tó ń tàlejò tí wọ́n ń mọ́jú sí tí wọ́n sọ wípé kò dára láti máa jẹ irú oyè bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rántí wípé ọ̀jọ̀gbọ́n ìwé Wọlé Ṣóyínká ó ti kọ ìwé kan tá a pè ní Death and the King's Husband níbi tá a ti sọ̀rọ̀ ìtàn ẹlẹ́ṣin ọba ìtàn yìí dá lé ìtàn ọba nínú ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin Ọ̀jọ̀pá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mọ́dé Ọmọ Àtìbà ẹ̀ẹ́ ó kọ̀tàn láti jẹ́ kí gbogbo èèyàn mọ ohun tó tọ́ àti èyí tó yẹ ní sísọ sí ọ̀wọ̀n àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀. ṣùgbọ́n ńgbà tí ọ̀làjú ti dé tí ó ti di pé à ń pa òrìṣà bíbọ tì à ń sin ẹ̀sìn tí ó jẹ́ tìgbàlódé ó ti di pé ká yọwọ́ kù pé kí wọ́n máa joyè bọ́ba kú kí wọ́n sì kú. ó pàpà kú náà ní ṣùgbọ́n nǹkan burúkú ti ṣẹlẹ̀ kó tó di pé ó pàpà àtìgbà yẹn ni wọ́n ti bá sọ̀rọ̀ pé <clears throat> àṣà yìí ẹ̀ sì jẹ́ àpàrẹ ó sì dógun lẹ́ǹgbà náà ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí òun ní ó yẹ kí wọ́n máa bá àṣà yẹn lọ pé kábọ̀bà kó kú pẹ̀lú aláàfin kákọ̀bí rẹ̀ náà ó kú pẹ̀lú ẹ̀ pé nǹkan tí àṣà wọn sọ nù but àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá wa sọ pé àhá èyí ò dáa ẹjẹ́ á mú kúrò nínú àṣà wa ó wá di ogun ó dọ̀tẹ̀ nígbà tí Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò níjàyè tó ní kò sí tó jọ àwọn ọmọ ọba àkọ́bí ní Aláàfin àti abọ́bakú wọ́n gbọ́dọ̀ mọ kú pẹ̀lú ẹ̀ ó di ogun tó yẹ pé àwọn Ìbàdàn wọ́n ń gbèjà Ọ̀yọ́ àwọn Ẹ̀gbá wọ́n ń gbèjà ìjàyè tó di ogun tí wọ́n jà fún ìgbà pípẹ́ kí Èkó tó bá wọn parí ẹ̀. èmi nígbàgbọ́ wípé ohun tá a bá ti pè ní oyè oyè ní jẹ́ kò sì sí bí àwọn aráàta ṣe lè mọ orò ìdílé ẹni tó ẹni wọn bá a bá gbà wípé ká má jòyè mọ́ déédéé ni bàbá aléyàn bọba kú ṣé bíi kéèyàn bọba kú lójú ayé wa ni a lè bá ni kú ká má bá ni rọrùn a lè bọ́ba gún wà ká má bọ́ba sùn mọ́jú èmi ò rò wípé ó yẹ kí a pa irú àṣà bẹ́ẹ̀ run. lásìkò sí ọba ń lọ abọ́ba kú ó ń wà rẹ̀ pẹ̀lú tiẹ̀ ni. ó sunwọ̀n kí a ní abọ́ba kú ní àná abọ́ba kú ò túmọ̀ sí wípé bí wọ́n bá ti wàjà báyìí dandan ni kí abọ́bakú wàjà abọ́bakú jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tààràtààrà fún ọba ẹni tí a bá pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fọba ó ń ṣe gbogbo ìgbà ní amúgbálẹ́gbẹ̀ẹ́ gan-an eh, ni ó lè mọ ní àǹfààní àti jókòó ti ọba irú àsìkò tí amúgbálẹ́gbẹ̀ẹ́ bá fẹ́ lọ bá àwọn eh, ìyàwó ti àbí ọmọ náà lé ìbá abọ́bakú ó jẹ́ ẹni tí ó kọ́kọ́ rí ọba gan kí amúgbálẹ́gbẹ̀ẹ́ tó rí ọba. bí ọ̀rọ̀ abọ́bakú ló ṣe jẹ́ nìyẹn ó tún wá béèrè wípé. ìpèsè yẹ kó sì máa jẹ oyè yẹn nìsín. wọn ò bí wọn bá jẹ ní ìsìn àfẹnujẹ ni kì í ṣe wípé yóò kú jọtọ bàbá kú. kò sí wàhálà pé bẹ̀bẹ̀ wọn gbọ́dọ̀ bọ̀ bá kú mọ́ èmi ò rí nǹkan dandan nínú ohun pé wọ́n ń pèèyàn ní abọ́bakú tí ó sì bọ́bakú mọ́ kò ní dandan pé wọ́n gbọ́dọ̀ jẹ́ torí pé ìgbà tí ò bá sí pé òun bọ́ba kú àpé kìnnì kan ọba ti ní ìránṣẹ́ tiẹ̀ ó ní mìgáàdì ọ̀làjú ti wọ̀ ọlọ́pàá ti ń sọ́ba akọ́dà ti ń sọ́ba kì í ṣe pé kì í ṣiṣẹ́ ẹnìkan mọ́ iṣẹ́ abọ́bakú ti di iṣẹ́ ọ̀pọ̀ èèyàn láti mójútó torí pòun láláṣẹ ìlú àwọn ẹnìkan kò lè dáàbòbò ọba ṣebí fún ìdáàbòbò ni kí wọ́n má bàa fọ́ba ní nǹkan kan jẹ tàbí kí wọ́n má bàa ra bọ́dì gbà ni a fi ń ṣe nígbà tí ojú dúdú ṣùgbọ́n nígbà tí ó ti di pé àwọn agbófinró ó ti wà tí wọ́n ń ṣọ́ba tí wọ́n ń ṣọ́ gbogbo ìdílé ọba mi ò rò pé ó tún yẹ pé wọ́n lọ sọ pé nìkan ní dandan kọ́ bọ́ba kú mọ́ ohun tó yẹ ká parun òun ni ìṣe tí ń bẹ nínú àṣà bẹ́ẹ̀ ìyẹn ò ní pé kí a pa abóbakú lẹ́yìn tí ọba bá wájà abóbakú lè mọ gbélé ayé àmọ́ yóò rọra ẹ̀ lóye lẹ́yìn tó bá bá wájà kẹ́lòmíì ò lè bọ́ sí ipò abóbakú kò jẹ́ bó ṣe jẹ́ orúkọ tèmi ni ọlárìnwájú ọmọ adédìwúrà mo jẹ́ olórí ìtàgé àti olùdarí eré orí ìtàgé ẹ ṣeun púpọ̀. ṣókí lọ bẹ̀rẹ̀. action. orúkọ eré orí ìtàgé tàwáyà ní ìlú ìlàjì òun ni alámọ̀ èrè ẹ mọ̀ pé bí ò bá jẹ́ Yorùbá pọ́nbélé ẹ ò ní rí wa ń bẹ̀. ta ni ń dáfẹ́fẹ́ lọ́wọ́ iṣẹ́ tádá ni wáyé ràn ènìyàn ni àbẹ́ranko bó bá jẹ́ ènìyàn ni ilẹ̀ fẹ́ rà bó bá wá jẹ́ ẹranko padà wá àjẹkù tó délé. bẹ́ẹ̀ ni kí ẹ gbàgbé láti subscribe sórí ìkànnì ẹ like ẹ bá wa share kọ́ńtẹ́ǹtì ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa àṣà wa ìjẹ́kú tó dìgbà míì tí àwọn àpàdé orúkọ tèmi ni ìjọ adétọ̀nà ẹ má gbàgbé láti láìka ara yín ó dàbọ̀.